ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ náà mo kà mo kà orú mu mi. orunú mu ẹ. màámi ẹ máa wo lẹ́wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orú mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọn. ó tún ti lọ dowó nù lọ́dún. ẹ́ mi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra ali yusuf international travels and tours ní kọ́ba lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní mecca àti medina hmm. accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí hundred percent ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹ̀gbẹ́ aram ló máa wà mo ti sọ fún wọn ni wọn gbọ́. ah Aliyu Yusufu. kí ló tún dúró dé máa bọ̀ ní Aliyu international travels and tours tọ́kalẹ̀ sí nọ́mbà fifty ìṣàgá road owódélé bus stop along blue road sùúrùlérè lagos oh eight oh three five one two four four four one ọ́fíìsì wa wà nílùú ìlọrin ìbàdàn ọ̀yọ́ ayétòrò Aliyu Yusufu international travels and tours ìbẹ̀rù ọlọ́run. ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o wá o ó mọgbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ̀bẹ níbi iṣẹ́ ẹni ṣe ọwọ́ ìwọ ńlá kọ̀wé mo wà níléèwé ńkọ́ mo ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kọ́ńbólójọba nínú mú ẹ mọ̀ pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ̀rù tó dé òun kọ́ ni wọ́n ń rí ń sìn. torí ìlú ò fararọ àfi gbogbo nǹkan ló wọ́n gógógógó nínú bí gbogbo nǹkan ṣe ń lọ yìí sọ́nà àbáyọ kan ti ẹ̀wà nú gbogbo tó tá à ń rí náà. èyí sì rí ẹgbẹ́ yín wà ní àwọn tó ṣagbátẹrù ìjọba yìí <laughs> ẹgbẹ́ yín ẹ̀yin lẹ́kọ́ sí bánà lágbàgbàrà tẹ gbé sí bọ́dí lọ́hùn pé <laughs> ọmọ wa ò ní ṣe bẹ̀rẹ̀. <laughs> ẹ olótú ẹ ṣe lóòótọ́ ni n nígbà kan nínú estate tí mò ń gbé ní bá jáde báyìí ariwo Tinubu ní bí ariwo Tinubu ní lọ́hùn brum brum brum brum brum APC tí n bá dárú àṣà yẹn kí n tó dẹnu bí ètò ìgbà tí tó máa pàdé lórí mi alóǹkà n tó dé bá ìlú Nàìjíríà lọ́wọ́ yìí kò ṣẹlẹ̀ sí Nàìjíríà rẹ̀ ẹ má jà tanra wa haúsá ṣèjọba kò ṣe é re ẹ̀jẹ̀ àfọmọ wa síbẹ̀ ah! tẹ́gùn bá jóore orí aya tọkùn eégún wa yóò jóore hmm. eégún wa yóò jóore ẹ má jà parọ́ fúnra wa eégún wa tó wà ń ta yìí kò jóore kò rí jójó kò jóore hmm. kò jóore tí ó bá jẹ́ pé platform bàbá Awólọ́wọ̀ tí gbogbo wọn dì mú platform bàbá Awólọ́wọ̀ tí gbogbo wọn dì mú pé orúkọ Awólọ́wọ̀ orúkọ Awólọ́wọ̀ orúkọ Awólọ́wọ̀ ni gbogbo wọn dì mú tán sọ pé àwọn fẹ́ fi ṣèjọba tó bá jẹ́ pé Awólọ́wọ̀ yẹn ni gbogbo wọn ń tẹ̀lé tó bá jẹ́ pé Awólọ́wọ̀ yẹn ni gbogbo wọn ń tẹ̀lé ni nǹkan ò bá má rí báyìí so tí nǹkan bá dẹ̀ máa yẹ tó nǹkan bá máa lọ bó ṣe máa lọ á jẹ́ pé ìlànà tí bàbá Awólọ́wọ̀ ìlànà tí bàbá Awólọ́wọ̀ fi sílẹ̀ ìlànà tí bàbá Awólọ́wọ̀ fi sílẹ̀ tọ́wọ́n bá padà sórí ìlànà yẹn mi ò rò pé nǹkan lè lọ bó yẹ kó lọ nítorí pé èmi ò rò pé ìlànà tó bàbá Awólọ́wọ̀ fi sílẹ̀ lélẹ́yìí o ìlànà tó fi sílẹ̀ kọ́ lélẹ́yìí tí ó yẹ pé ìlànà yẹn ni ìgbà tí nígbà ayé kí náà ti pè western region eastern region northern region àárín oṣù mélòó ni bàbá Awólọ́wọ̀ fi ṣe premier tó fi kọ́ Cocoa House nìbàdàn first television station nìbàdàn tó bá wá jẹ́ kó ṣààrẹ orílẹ̀-èdè yìí ń kọ́ àwọn títì tó dájú tó wà nílùú ìbàdàn lẹ́yìn tí ò tí ì bàjẹ́ ayáwúrọ́wọ́ ni àwọn ibi tó dájú nílùú ìbàdàn ní western region ayáwúrọ́wọ́ ni náà tó bá jẹ́ pé ìgbésẹ̀ awólọ́wọ̀ yẹn ni gbogbo wọn máa ń sọ pé awólọ́wọ̀ làwọn ń tẹ̀lé awólọ́wọ̀ làwọn ń tẹ̀lé tó bá jẹ́ pé ìgbésẹ̀ yẹn ni kò yẹ kí nǹkan wọ́ báyìí náà ó dẹ̀ kí bàbá aṣáájú Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé ká kọ́kọ́ gbàgbé pé lágbájá ṣe dáadáa sí mi ó wà lóyà ṣe ọkẹ́ ajẹ́ ká sọ fún padà ká gbé sínú ìjọba ṣé n ta fẹ́ gbé sí ààyè ta gbé sínú ìjọba yẹn ṣé ó ní agbára àti ṣe n ta fẹ́ kó ṣe. ìtẹ́ sọ ni pé káwọn sì ìjọba pàdípàdí. kò kò mú kankan wá nítorí ẹ ta fẹ́ fi ṣe pàdípàdí kò ní sòótọ́ ọ̀rọ̀ fún yàn. bọ̀bọ̀ bàbá ẹ má bínú èmi fẹ́ béèrè ìbéèrè kan. kí ni ìbéèrè ọ̀hún. ìbéèrè ni wípé èmi ò fẹ́ lọ jìnnàjìnnà mo fẹ́ ká ń bẹ̀rẹ̀ láti 1999 hmm. to this time hmm. tá a bá wo nǹkan bó ṣe ń lọ láti 1999 to this time sáà hmm. rò pé political solution wà sọ̀rọ̀ nàìjíríà. tó bá jẹ́ bí nǹkan ṣe ń lọ láti 1999 yẹn bí nǹkan ṣe ń lọ ń gbà yẹn ni èròǹgbà wa kan ṣe dúró wípé aṣáájú bọ́lá ahmed tinubu tó bá ṣààrẹ orílẹ̀-èdè bíi àwọn àṣeyọrí ìlú èkó nígbà yẹn pé tó bá ṣe ààrẹ orílẹ̀-èdè àṣeyọrí yẹn á pọ̀ á rí ojútùú sí ọ̀rọ̀ nàìjíríà ojú tí ọ̀pọ̀ èèyàn fi wò ó nìyẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ó dàbí pé n tó wà lẹ́kọ̀ọ́ n tó wà lábújá ó dàbí ìgbà tá a bá bí ọmọ ẹyẹ àti àgbà ẹyẹ ọmọ ogun àti ìyá agún ìyá agún ló wà lábújá ọmọ ogun ló wà lẹ́kọ̀ọ́ n bàbá bá pàdé lẹ́kọ̀ọ́ kọ́ ló wà lábújá. now ṣé eh, ọ̀nà àbáyọ wa wà ká sọ pé politically sọ̀rọ̀ nàìjíríà bí tá a dé dúró tá a bára wa lẹ́nu. tí ọ̀nà àbáyọ bá wà a nílò babaláwo láti sọ fún wa a nílò àfa tàbí wòlíì kì í ṣe lórí APC ẹ gbọ́ mi o hmm. kì í ṣe lórí APC mi ò sọ pé ọ̀nà àbáyọ ò lè sí ṣùgbọ́n kì í ṣe lórí APC. ìyẹn ni pé APC ò ní solution lọ́wọ́. solution kì í ṣe party gan ló ní solution ẹni tó fẹ́ ẹni tó fẹ́ darí ìlú ní solution wà lọ́wọ́ ẹ̀ àwa tá a gbé ọ̀rọ̀ aṣáájú rù despite pé kì í ṣe pé èèyàn fún wa lówó àwa tá a gbé ọ̀rọ̀ yẹn rù tá a gbèrú ti kú ti yè táwọn èèyàn mọ̀ wá mọ̀ àbùkù là ń kàn kiri báyìí ń sìn hmm. ẹ lè bọ́ síwájú èèyàn kan sì kẹ́ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ òṣèlú tẹ bá dárúkọ APC <laughs> olótú tẹ sẹ́yìn bá pé márùn-ún bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣọ́ra èèyàn á jí àpò bẹ́ẹ̀ ni o pé kẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ polongo pé à APC kìíní kan kan kan àwọn ẹlòmíràn rẹ́dí àti ṣọ́yàn wọ kọ́nà kan dagibo yàn lórí Hmm. ibi tára ń kàwọn èèyàn. ó tẹ́ wọn lọ́rùn kẹ́ wá sọ fún wọn pé pàtì ẹlẹ́dẹ̀ ẹ mọ̀ pé ẹlẹ́dẹ̀ nídọ̀tí gan kọ́ wá gbé pàtì kan wá ń kánìà pàtì ẹlẹ́dẹ̀. ó sàn ju APC lọ. wọn á sọ fún pé àwọn á tẹ̀lé pàtì ẹlẹ́dẹ̀ yìí. Hmm. Hmm. now tí bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa rí ìjọba ṣe. Eh, eh, kí lè yẹ kán ṣe. bàbá ó yẹ kí bàbá padà sórí drawing board wọn ṣẹ́rí tí wọ́n bá máa fọ òlú mọ́ èèyàn máa fọ ara ẹ̀ mọ́ ni ẹ gbọ́. tàbí fọ òlú máa fọ ara ẹ̀ mọ́. téèyàn bá máa fọ ìlú mọ́ àkọ́kọ́ fọ rẹ̀ mọ́ ìyẹn ni pé èèyàn á wo inú ilé ẹ̀ á wo ara ẹ̀ á rí pé kò sí nǹkan àbùkù tàbí nǹkan ẹgbẹ́ kankan nínú ilé òun. Hmm, ẹ má bínú sá ẹ jẹ́ ẹnu sọ nǹkan kan yìí mo rántí ìgbà tí wọ́n dé táwọn ìjọba ìdè ń gbà yẹn wọ́n ní ah, ẹ̀yin aráàlú ẹ ní sùúrù fún wa o ẹ bá wa farada o ṣùgbọ́n nǹkan ó da ṣùgbọ́n ẹ farada ẹ farada àwọn ra mọ́tò bílíọ̀n bílíọ̀n wọ́n ra jẹ́ẹ̀tì ebi sí ebi àwọn mọ̀símọ̀ káwọn nàìjíríà ń béèrè nǹkan tó pọ̀ kákan sáà nǹkan jẹ kí nǹkan sì mọ̀ wọ́n everybody will be okay ṣùgbọ́n kàkà tí kò sàn lára ìyá ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yà àgbàsà. kábíyèsí ó lè wọ́n mọ́ bí olótùú nígbà tó ń dé lóòótọ́ ní nǹkan máa dà ẹ jọ ọmọ tá a bá bí láàrin oṣù mẹ́fà tí ò ti máa jókòó débi tó máa rá débi tó máa dìde mọ́ nǹkan tó máa rìn abí òun ọmọ ni hmm. ẹ gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi àbẹ́ bá ah, ah, hundred percent. nígbà tọmọ ẹ wá ń lọ sọmọ ọdún méjì kò wá hmm. wo eyín ẹyọ kan ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ni kò tí ì jókòó gan dépò tó fẹ́ rá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọmọ ni kì í ṣe ọmọ rẹ̀. Hmm ṣe rí èmi mo máa ń sọ pé aṣáájú Bọ́lá Ahmed Tinubu ó ní àjẹ́ndà tó dáa fún Nàìjíríà ṣùgbọ́n àwọn tó ń tó lọ bá pàdé làbújá ó pọ̀ jù lákàyè bàbá lọ. táwọn kaba náà ni. kaba ni o wọ́n pọ̀ ju bàbá lọ n ta lè pè ní agbára Nàìjíríà ṣe gbà pé Fúlàní ló wà nídìí ẹ̀ tó bá sọ pé national security adviser Fúlàní ni ẹ bò bàbá náà mọ gbogbo kìíní ìtẹ́lẹ̀ bọ̀ wọ́n ṣàwárí mọ dáadáa. èmi ló kàn èmi ló kàn èmi ló kàn. Ah, ṣé mọ̀ pé tí ọlọ́gbọ́n bá sọ pé ẹ jẹ́ ń fi tàwọn aṣiwèrè ṣe kán lè jẹ́ ń ráyè ṣe nǹkan tí máa ṣe táwọn aṣiwèrè náà bá sọ pé ẹ jẹ́ káwa náà ṣe bí òmùgọ̀ fún ẹ jẹ́ ṣe bí wọ́n fẹ́ ṣe nǹkan tó ń ṣe ẹ wá wọrí amóhùntà máa fi mú wá dé àwọn àyè kan tó wá ní ẹ̀sà ṣe rí ibi tẹ́ jókòó sí báyìí náà ṣe ń ṣe ń bí o báyìí náà ṣe ń ṣe ń bí o ó ti mọ̀ pé tóun ò bá ṣe ìṣe tó ń ṣe yẹn wàhálà lè wà wàhálà tó dẹ̀ lè wà yẹn ok gbogbo aláwà láyé ń gbà ayé eh, eh, eh, General Ibrahim Babangida ta ìṣó láàrin ó gbọ́n nu ó gbọ́n lẹ́yìn Babangida kí ló ṣe fún wa ò pé à ah, kí la máa ṣe fọ́gbẹ́ni tó kò ń jalè kì í parọ́ kì í ṣe nǹkan kan kí la máa ṣe fún náà o ní ẹ jẹ́ ká lọ dá People's Bank sílẹ̀ bàbá dá People's Bank sílẹ̀ ẹ jẹ́ àfiṣe chairman People's Bank bàbá ta ìṣó láàrin kí ló pa ó nígbà tó nǹkan dédé dílé arọ bàbá yẹn dẹ owó tí ò tí ò mọ bó ṣe wọnú àkáǹtì ẹ̀ dẹ àwọn ọ́dítọ̀ dẹ̀ máa audit account People's Bank owó ló dẹ̀ ti wà nú àkáǹtì ọgbẹ́ni ọgbẹ́ni àkáǹtì ẹ̀ ìwà àwọn ilé document tó fẹ́ release send ẹ̀ sábùjá ṣe mọ̀ pé òun náà ṣùgbọ́n gbà láti wà nílẹ̀ fóun tó bá máa mú àwọn tán kówó ti bí jẹ èyí tó wà nú àkáǹtì tiẹ̀ kọ́ tí ó fòdé ìdí nìyẹn tó jẹ́ pé bàbá aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n kọ́kọ́ gbàgbé tó ń jẹ́ pàdípàdípàdí gọ́ọ̀mẹ̀ntì ṣe rí someone like Gbajabiamila yẹn to me kò wọ́ ọ̀tá as a chief of staff mọ́. àwọn ganan ń ṣèjọba. táìmù tó wà yìí ó yẹ kí bàbá ti wá ẹlòmíì as a replacement. Mm -hmm because nígbà tí bàbá bá sọ pé àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ń ta òun ò gbọ́ information kí ni iṣẹ́ chief of staff èyí tí mò ń sọ yìí kì í ṣe pé mo sọ ní sọta àbùkù torí kí orúkọ dáadáa tó ti build ńgbà kan kí àwọn ògbésẹ̀ tó ń gbé ń sìn kó bàbá wa ta ẹ̀rẹ̀ bá orúkọ yẹn kọ́lọ́hún fọ ọ̀run kẹ́ bàbá Lateef Jákàndé bó ṣe yẹ wọ́n tó tí gbádùn fún wọn tó nígbà tó dá àárín ọkàn ìgbésẹ̀ ẹyọ kan ṣo péré náà gbé ayé gbàgbé gbogbo dáadáa tán ti ṣe gbogbo wa là ń sọ̀rọ̀ gómìnà wa ìjẹta Rájí Fáṣọlá IQ yẹn ṣì wà ń bẹ olóṣèlú tí mo kọ́kọ́ rí pé wọ́n dìbò fún pẹ̀lú gbogbo ipò ẹ̀ ní gómìnà as a eh, chief of staff tó fi di gómìnà ṣe gbogbo ẹ̀ kò kúrò ládùúgbò tó ń gbé kò dẹ̀ wó bẹ̀ kó tún kọ́ sí ilé ńlá tuntun ilé yẹn tó ti wà ń bẹ̀ ó renovate ẹ̀ àfàwọn bọ́ngálò tán kọ́ sẹ́yìn tó bá wà nísìnyí kankan inú ilé yẹn ló ń bọ̀ bọ̀tán bá dìbò fún yàn ládùúgbò mi yìí nsìn bó jẹ́ pé inú estate ńlá yìí ẹ mọ̀ nǹkan tó máa kọ́ ṣe akọ́ fojú wo ibì kan tó jẹ́ bí rúkọ yìí ibẹ̀ ló máa kó lọ ibi tó máa kó lọ nìyẹn awádìí pé tẹ bá fẹ́ rí a ti give instruction lẹ́nu gate pé tí wọ́n bá ti ń bọ̀ tí wọ́n bá ti pè mí ẹ má jẹ́ kán sọ ẹ má yẹ kán wọlé irú àwọn tá nílò nìyẹn kan tó lè di nígbà tí ìgbà Rájí Fáṣọlá mọ sọ nǹkan kan gbà yẹn wọ́n àtúnṣe dẹ̀ wáyé lórí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ pé nígbà àwọn tó kó portfolio mẹ́ta lé lórí ńgbà yẹn wọn náà fẹ́ pa bàbá yẹn wọ́n fẹ́ pa kárí ẹ̀ kúrò nídìí òṣèlú ni torí wọ́n mọ̀ pé kò lè manage nǹkan mẹ́ta papọ̀ ìgbà tó dẹ̀ dáàrin kan wọ́n yọ méjì yẹn kúrò wọ́n gbẹ̀yọ̀ kan lé ìgbà tó gbé ẹ̀kọ́ ilé lọ́yẹ̀ kí ló ṣe ó concentrate kò yà sí bí yà sọ́hun irú bàbá yẹn wọ́ ọ̀tẹ̀ kan gbé sí chief of staff ọpọlọ yẹn ṣì wà ń bẹ̀ irú bàbá wa Yẹmí Ọ̀ṣínbàjò no matter what kan tó lè nǹkó ṣẹlẹ̀ láàrin òun àtàṣáájú mo rò pé ó yẹ kíjà yẹn ti tọ́ àwọn tó yẹ kán bá bàbá ṣèjọba kíjọba yẹn tó máa dùn ní ẹ tẹ bá wo Yẹmí Ọ̀ṣínbàjò nígbà tí general Buhari lọ fún ìtọ́jú ara nígbà yẹn láàrin oṣù bíi mẹ́fà tó lò nínú ìjọba yẹn fẹ́ pé òun ló ń ṣiṣẹ́ ààrẹ ẹ wo àyípadà tó dé bàjọba dọ́là tó lọ òkè ó wálẹ̀ àwọn niger delta àwọn ò lè gbàgbé development tó mú bá ìlú wọn gbogbo àwọn owó kan tó yẹ kó fún àwọn ará niger delta lórí air pollution kìnnìkan kìnnìkan ó gbà ó kó lé wọn lọ́wọ́ tírù yẹn tó wá jẹ́ pé òun ló jókòó sí ipò ààrẹ lórílẹ̀‐èdè ilé ni tí bàbá wà nípò apàṣẹ bàbá a mọ̀ pé Yorùbá ń ṣèjọba torí pé ojú bàbá tó ilé ó tó ko gẹ́gẹ́ bí tẹlifíṣọ̀n station yìí a mọ ibi tí ewu ti ń bọ̀ ṣùgbọ́n nísìnyí ẹni tó ń mójútó nǹkan ẹni tó wà lórí guide fún àwọn èèyàn kò sí ń bẹ̀ mọ́ àwọn tó fi síta tó bá ti rí pé eléyìí òkè à tó ń bọ̀ yìí òkè ó máa fẹ́ fún àwọn àtàbá ti lè gbá báyìí òkè tó bá ti negotiate tó mọ̀ pé owó máa ti bẹ̀ wá wọn ò ní jẹ́ kí bàbá yẹn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nulẹ̀ kò dẹ̀ sí bọ́n ṣe máa sọ̀rọ̀ pé nǹkan yìí ń bàjẹ́ wọn ní dárúkọ àwọn ẹ̀ tí wọ́n bá ní nǹkan bàjẹ́ lẹ́nu wọn lè dárúkọ chief of staff orúkọ president ni wọ́n máa dá wọn lè dárúkọ vice president láti gbà tán ti sọ pé nǹkan bàjẹ́ nàìjíríà ṣe gbọ́ kán dárúkọ vice president ni olótú ṣe gbọ́ dárúkọ vice president orúkọ tinubu náà máa dà kí bàbá yẹn wá jọ ọ̀rọ̀ tá à ń sọ yìí ìmọ̀ràn ni o <coughs> ìmọ̀ràn ni o ìmọ̀ràn là ń gbà wọn o kán wo orúkọ dáadáa tó ti fi ń pè wọ́n kán má tìjú èèyàn kankan n tó bá yẹ kán fọ̀ tí nàìjíríà máa fi padà sí ntọ́ fẹ́ tá a fẹ́ gbogbo àwọn pọ́lísì pọ́lísì pọ́lísì tó ń gbé wá yẹn a mọ̀ pé lóòótọ́ pọ́lísì yẹn máa mú èso tó da wá ṣùgbọ́n àwọn tó fẹ́ mú èso tó da wá fún ṣé gbogbo ataba ti kú tó sọ́wọ́ ebi ṣé àmọ́ wá dúró rí èso rere yẹn jẹ ni kán wo ebi pa nàìjíríà a lè dára gàrí jẹ owó skul àwọn ọmọ ibi tá a ti ń fi five hundred naira wọ mọ́tò lọ rí ó ti dọ̀rọ̀ three thousand four thousand láti bí ìsílùú èkìtì twenty thousand naira tí kì í ṣe pé à ń lọ àbújá owó mọ́tò àbújá ń lọ àtàbọ̀ ń gbà kan nìyẹn o irú orin wo náà fẹ́ kàn fi kàn kì fi kọ yorùbá ẹran tó fẹ́ kàn kì tó fi kì orin wo náà fẹ́ kàn fi kì yorùbá nígbà tá a ń sọ pé àwọn ọmọ kàó nǹkan ní àwọn náà ń bàlújẹ́ kí orí orúkọ wo àwa ò lè sọ̀rọ̀ wájú àwọn àwọn haúsá mọ́ǹsì mo lọ máa tó ẹ̀fúnjọ́ wo ni mò ń sọ̀rọ̀ nǹkan táwọn sábà wọn ní nọ́ọ̀bù yà bàbá dèdìà ní táwa ń sọ̀rọ̀ ńgbà kan wọ́n ti ń fowó kún owó epo mi ò rírú eléyìí rí. Buhari náà sọ ńgbà tí ń lọ ó ní ó lè máa yin òun tó ń bá lọ tán. ṣé àmọ́ yín báyìí sí <laughs> àbí à ń yìn ṣùgbọ́n kí aṣáájú Bọ́lá Ahmed Tinubu ìlú ẹni nílú ẹni ẹni tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́ kọ́ fi ìgbà kan kọ́ máa ní àwọn ìgbà kan tó máa ṣe ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi ìtẹ̀ rán mi lọ ibi tí mo bá dé ni ẹ̀yin wà ń ta kí ni nǹkan tẹ́ rò tí mo lè ṣe ìmọ̀ràn àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn àgbààgbà yóò tún lè tọ́ wọn sọ́nà wọ́n tún gbọ́dọ̀ ní àsìkò tó máa àwọn àti àwọn oníṣòwò tó jẹ́ oníṣòwò Yorùbá àwọn abínibí Odùduwà ẹ̀yin oníṣòwò yìí bóyá ilépo àwọn nupeng tó jẹ́ Yorùbá ókè ẹ̀yin tẹ́ wà nínú indọ́sítì yìí kí ni nǹkan tẹ̀yìn rí inú ilé tèmi ò rí mi sọ pé gbogbo wọn o àwọn èèkàn èèkàn ókè àwọn tankers association tó jẹ́ Yorùbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkè ọ̀nà owó lẹ́rù pa lè gbà ta lè fi tákù kínní ká tó wá sọ pé kó wá padà sí àárín àwọn ọba aládé kò sí bí bàbá ṣe lè rìn rìn rìn ọ̀ọ́ni ṣe pàtàkì fún aṣáájú Bọ́lá Ahmed Tinubu wọ́n gbàgbé gbogbo ohun tó hùn kó lè ṣẹlẹ̀ irú wọn ti lọ bá bàbá wa Awùjalẹ̀ lálejò nígbà tó ṣèbúra tán tó ń lọ sọ́dọ̀ Aláké kọ́mú ọjọ́ kan tán sọ fún wọn pé gbogbo ọba alẹ́ Yorùbá pátápátá kán jẹ́ káwọn pàdé ní ọ̀dọ̀ Ọọ̀ni kán mú ọjọ́ kan kó jẹ́ pé orí ìlú Yorùbá ni gbogbo wọn ti máa pàdé àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kán mú ọjọ́ kan kó wá jẹ́ pé ọjọ́ kan yẹn máa jẹ́ patí láàrin àwọn àti gbogbo àwọn ọba alẹ́ Yorùbá pátápátá lẹ́yìn tó bá tó bá ṣe ìpàdé tó bára wọn sòótọ́ ọ̀rọ̀ Ìbàdàn ní Central Point gbogbo ilẹ̀ Yorùbá ibi tó ti máa ń ṣèpàdé tó bá pàdé ìpàdé yẹn ní ilé Ifẹ̀ kán wá fi wẹ̀jẹ̀ wẹ̀ mú wọn wọ́n fi sáàrin Ìbàdàn gbogbo àwọn ọba tó ti fẹ́ rí tó ti fẹ́ rí ààrẹ láti bá ààrẹ sọ̀rọ̀ wọ́n á lè ní àǹfààní láti bá ààrẹ sọ̀rọ̀ nǹkan ẹyọ kan àbí ìkejì tó bá wà nílẹ̀ tán lè fi yá ààrẹ gẹ́gẹ́ bí ọgbọ́n tó máa mú àṣeyọrí wá wọ́n á jókòó wọn bá ààrẹ sọ wọ́n á ti mọ̀ wípé àṣeyọrí ààrẹ àpọ́nlé ni fúnlẹ̀ Yorùbá ṣùgbọ́n tí ààrẹ bá sọ wípé àwọn ará òkè ọ̀yà làwọn èèyàn àwọn èèyàn àwọn ọ̀rẹ́ àwọn ni wọ́n àbí àwọn tó jẹ́ àwọn ẹ̀yà ìgbò ọ̀ olótù ó máa àti ṣe àṣeyọrí ìjọba yẹn ó máa léwu díẹ̀ nù mi ò rí jù bẹ́ẹ̀ lọ. ẹ kú un látàárọ̀ ààrẹ ààrẹ kú un ẹ ká tó bọ́sibò mi ẹ nọ́mbà ọ̀nà àwọn yẹn lè pè é sí. ẹ ẹ bá ń sọ̀rọ̀. nọ́mbà tí wọ́n lè pe ààrẹ sí ni 081 46 66 02 eight eight. lẹ́ẹ̀kan sí. o oh eight one four six six six zero two eight eight so nọ́mbà tí wọ́n lè pe ààrẹ sí nìyẹn ó wà lórí whatsapp so nọ́mbà ìṣọ̀kan yorùbá nìyẹn gbogbo ohun tó bá fẹ́ bá ìṣọ̀kan yorùbá sọ wọ́n lè bá wa sọ láti bẹ̀ tó bá ní nǹkan kan tá a lè fi kún àbí ìmọ̀ràn kan tó fẹ́ gbà wá wọ́n lè bá wa sọ̀rọ̀ láti bẹ̀ àbí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá wọ́n lè pè wá síbẹ̀ àbí wọ́n ní ìrànlọ́wọ́ kan àbí tó fẹ́ ṣe fún ìṣọ̀kan yorùbá wọ́n fi láti pè wá síbẹ̀ àwọn èèyàn wa tó wà ní diaspora mo fẹ́ fi àkókò ìsọ fún ọ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí ó kọjá òye wa tó fi jẹ́ pé a sí lórí afẹ́fẹ́ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n nísìnyí gbogbo nǹkan ti padà bọ̀ sípò àwọn tó ti ń pè mí àwọn ti London Bídèmí bàbá wa Gàgú láti Amẹ́ríkà kí wọ́n ti ń pè é Jídé ní Germany àwọn ti France then ẹ̀yìn ti umar ìyẹn chairman trustee ní umar kan jọ wọ́n lè pè mí sí nọ́mbà èèyàn púpọ̀ nu wọn ò sí lọ́wọ́ mi mọ́ bọ́ gbogbo àwọn tó jẹ́ èèyàn wa àwọn ti ṣọ̀kan Yorùbá ẹ rí pé ẹ pè mí then prophet ológun lolúwa àwọn èèyàn wa ní Oòduà nation ẹ bá mi kí. Uh, ìgbòho òòṣà owó babadámì ẹ bá mi kí wọn pé mo kí wọn fún ti kí náà ti ń pè tí wọn lọ ti United Nations kí náà ti ń pè tí wọn lọ farahàn fún àwọn àṣeyọrí ìgbésẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run Olódùmarè á jẹ́ kí ilẹ̀ Odùduwà kó gbè wá tí kò dẹ̀ ní gbé àwọn ọ̀dàlẹ̀ ṣùgbọ́n Prophet Ológunlolúwa tẹ́ bá wo fọ́nrán yìí ẹ jọ̀ọ́ ẹ rí i pé ẹ pè mí then eh, eh, brother wa ààrẹ almoruf mo fi gbogbo ara ni mo fi kíyìn o pé gbogbo alájọ máa dé èbúté ògo o gbogbo ohun tó bá wà ńlẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ lágbájá ṣẹ̀mí tàmẹ̀dù àwo ẹ̀jẹ̀ kó tán o mo dẹ̀ kí eh, kákàǹfò lẹ Yorùbá Ìbà Abíọ́dún Ìgè Adams lóògùn ọ̀fẹ́ òòṣà kábíyèsí bàbá mo kí yín o gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn mo kí pátápátá ààrẹ ààrẹ àgbẹ̀kọ̀yà nílùú ìbàdàn bàbá mo kí yín o kábíyèsí lóògùn ọ̀fẹ́ o gbogbo ẹ̀yin àgbààgbà jagunjagun ilẹ̀ yorùbá mo kí yín àní jagun bógun lọ a máa dé èbúté ògo ṣùgbọ́n ìmọ̀ràn tí mo máa ń mú wá gbogbo gbà ni pé àní nǹkan kan ṣe pẹ̀lú yíbò gbogbo àjàjàgbara yorùbá tó bá ń fún yíbò ní ràpọ̀ pé àkíní kan biafra àkíṣe biafra ọmọ òdùdú àlàwà tó gbogbo ń ta bá fẹ́ ṣe ẹ jẹ́ kó jẹ́ pé àwa ẹ̀yà Yorùbá nìkan nítorí pé èyí tájá fi ń bọ ọmọ ìṣeré tán ló máa fi ń gé jẹ tábà pọ́n ajá léyìn tán tó jẹ́ pé ọmọ tiwa ló wà máa bẹ̀rẹ̀ sí máa fi gé jẹ ìyẹn ò ní wuyì kún wa o torí náà mo bẹ̀ Olódùmarè gbogbo wa ta bẹ̀rẹ̀ jàǹgbara fúnlẹ̀ Yorùbá pátá wọn ò ní fi ẹ̀jẹ̀ wa àbí ẹ̀jẹ̀ àwọn ọmọ wa wọn ò ní fi bọ́lẹ̀ fún Yorùbá láti dé èbúté ògo láṣẹ Olódùmarè. àṣẹ àṣẹ ẹ àtúntò àtúntò pàdánù lọ́jọ́ mi Double. Tá tá Double.